ògo ni fún orúkọ olúwa mo gbàdúrà fún gbogbo ọkàn tó rí mi gbọ́ ní òní bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè gbogbo ẹ̀dá tó ní pé àfi kí ògo rẹ̀ dákẹ́ kóun lè rí ilé ayé gbé ògo tiwọn ló máa dákẹ́ fún tiẹ̀ ẹni tí èmi àti ẹ ò lépa ẹ̀ ṣùgbọ́n tó ń lépa èmi àti ẹ fún ibi ẹni tí a ò fi bí péré ẹ̀ ṣùgbọ́n tó ń fi bí péré èmi àti ẹ ẹni tí àwa ń lé eku sí táwa ń lé àlàáfíà sí ṣùgbọ́n tó ń lé ibi sí wa lọ́nà kọnà níbikíbi tó lè hùn kí wọ́n wà láàyè bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè bó tilẹ̀ hùn kí ẹ̀ṣẹ̀ iná lágbára tó tó bá ti fojú kun mi ó máa ń dákẹ́ ni gbogbo irú àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á fi wá sílẹ̀ wọ́n á gbòde ọ̀run lọ ṣáájú wa ni gbogbo ẹ̀dá tó ń wakò tó ikú nígbà táwa ń wá kòtò ìtẹ̀síwájú àti ìfàsókè fún wọn ogun ọlọ́run á dìde lónìí á jẹ́ kí wọ́n jìn sí o igun mẹ́rin láyé igun mẹ́rin ní sàárè igun mẹ́rin ní ilé igun mẹ́rin ní yàrá igun mẹ́rin lówó igun mẹ́rin ayé á kọ̀yìn sọ́ta wa igun mẹ́rin ilé á bẹ̀rẹ̀ sí ní ni wọ́n lára igun mẹ́rin sáré kó máa sáré pé gbogbo ọ̀tá ẹ̀mí àti ìwọ́n tó rámi àdúrà ṣe igun mẹ́rin owó kó wá kọjú ire sí wa kó wá kọ ẹ̀yìn ibi sí gbogbo àwọn ọ̀tá tó ní pé a ò ní sinmi sẹ́ lórí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá yìí mo gbà á ládùúà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè àtẹ̀mí àti ẹ̀ táwọn ọ̀tá ò bá ti yí padà tó ò bá ti dáwọ́ iṣẹ́ ibi dúró láìpẹ́ láì jìnnà a ó bẹ̀rẹ̀ sí ní jàkàrà wọn èyí ti ná fún iná èyí ti wèrè sí wèrè èyí ti tó máa já sómi sún omi èyí ti stroke fún stroke bólú àti bẹ tẹ́mi wà láyé gbogbo ẹ̀dá tó ní òun máa sọ̀rọ̀ àwọn di abínúkọ èmi àti ẹ̀ òun máa lé pa sí ibi wọn fọwọ́ ara wọn ṣe ra wọn ni o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà láì àti láíláí àmín àmín àmín lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ó pọ̀ àwọn kan ń lépa mi mi ò dẹ̀ mọ kan tí mo ṣe fún wọn mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà ṣùgbọ́n ṣá àwọn ò fẹ́ àlàáfíà most of them láwọn ń gbèjà bàbá májàsọ́lá wọ́n dẹ̀ ń bè mí jà ibi tó yẹ kẹ́ ti mọ̀ nìyẹn pé wọn ò gbèjà májàsọ́lá torí pé èmi lè sọ ní gbogbo ìgbà wípé bí mo ti rò sí bàbá wa Májàsọ́lá kọ́lọ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi bí gbogbo ènìyàn tó dẹ̀ láwọn ń jà fún bàbá Májàsọ́lá bọ́ ti rò fèmí náà kọ́lọ̀ ń kó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wọn. mi ò mọbi tí ìlépa ibi ti ń wá o ṣùgbọ́n mo ṣàkíyèsí pé àwọn kan ò fẹ́ àlàáfíà fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá yìí ọlọ́run dẹ̀ máa mú wọn àwọn kan ń pé kí ni mo lọ ṣe ní ọ̀dọ̀ chief imam but èmi ò ẹ bàbá mi béèrè lọ́wọ́ ọrú wọn pé ṣé àwọn kì í ṣe ọmọ kọ́ ilẹ̀ yorùbá àbáwọn ò fẹ́ kí ilẹ̀ yorùbá kó sinmi gbogbo ìfẹ́ gbogbo ètò àdúrà gbogbo ìsásókè sásódò mi lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lórí ọ̀rọ̀ bàbá májàsọ́lá àti gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ rere fún ilẹ̀ Yorùbá àágùn mi ìnira mi á bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ sọ pé ibi ilẹ̀ fẹ́ máa lé sí mi gbogbo wàhálà tí mo ṣe fáwọn bàbá àtàwọn màmá tí mo dárúkọ yìí láì béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni láì ní ẹnikẹ́ni lára àágùn mi ìnira mi àìsùn mi àìwo mi ẹ̀gàn tó bọ́ sí mi lára nílòpọ̀ lọ́nà igba ó lé akọjá sí yín lórí tọmọtọmọ tẹbí tara ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé ní òpọ̀ ṣùgbọ́n kí n tó go far bàbá chief imam àwọn ni wọ́n pè mí pé kí n yọjú sáwọn páwọn rí wípé èmi ló ń àwọn kí n wá gbé program àwọn síta èmi kọ́ ni mo lọ bá chief imam o bàbá ló pè mí pé àpótí ẹ̀rí mo rí pọ́nmọ́ mi ni ọ́ ìwọ ni kó wá gbé mi síta wàá gbé program mr bàbá ní enough media tó lè pè náà bàbá òde kì í ṣe ẹni ara ẹni ẹ̀mí ni wọ́n tí ò bá nídìí ọlọ́run ò ní darí wọn pé kó pè mí pé mi ni kí wọ́n gbé program yẹn a lọ à ń padà bọ̀ ẹ dẹ àwọn ajá yín sí wa tìbọntìbọn ló wá pàdé wa lójú ọ̀nà lóru ní ọ̀nà tí ẹsẹ̀ ò gbẹni méjì ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run jẹ́ wá agbára ẹ̀ ọlọ́run dẹ̀ dá wa sílẹ̀ wọ́n ní ká máa lọ mo rò pé ibi tó parí sí nìyẹn ni kó tó di wípé mo lọ fún program lọ́dọ̀ chief imam mo fi lọ àwọn èèyàn méjì mẹ́ta kan ẹ̀yin dáàdi mi ẹ̀yin mọ́mi mi ẹ̀yin sista mi bàbá máa pè mí pé kí n wá o wípé ká wá ṣe interview ó láwọn tó sọ fún mi pé mi ò gbúdọ̀ lọ o ṣùgbọ́n gbà tí mo máa lọ mi ò dágbére fún wọn torí mo wòye pé bàbá yìí bàbá dáadáa ni wọ́n àwọn náà jáde fún rálì tí mo dẹ̀ fojú mi rí kí ló wá dé tí mi ò fi ní lè lọ mi ò dágbére fáwọn bàbá àtàwọn màmá tó ní pé kí n má lọ yẹn mi ò dágbére fún wọn tí mo fi lọ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mi ò kábàámọ̀ pé mo lọ ṣùgbọ́n kí la lọ fún bí mo ṣe ń dé bá ṣe ń kúrò nílọrin ta fẹ́ wọnú ògbómọ̀ṣọ́ làwọn ọlọ́pàá kan déédé cross wa pẹ̀lú bọ́ọ̀sì white wọ́n fẹ́ máa páàkì wa wọnú mọ́tò pẹ̀lú authority pẹ̀lú pẹ̀lú oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ọlọ́run sọ pé ìrìn àjò tiwa kọ́ yẹn now mi ò wá wò yẹn kí n tó lọ sọ́dọ̀ chief imam kí n tó gbà wípé ah mo gbọ́dọ̀ lọ yọjú sí bàbá yìí màmá wa kan mi ò fẹ́ dárúkọ wọn but ẹni tí gbogbo yín mọ̀ ní táwọn náà máa ń ṣe program ọ̀rọ̀ wọn ni mo gbọ́ last tí mo fi wò pé ah ibi tọ́rọ̀ dé mo gbọ́dọ̀ lọ yọjú sí chief imam mo gbọ́dọ̀ wá àgbàlagbà kan lórí struggle ilẹ̀ yorùbá yìí tí mo gbọ́dọ̀ lọ yọjú sí torí mo rí pé èṣù ń gbógun gidi ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Ìbà Gani Adams ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ baba májàsọ́lá ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn àgbààgbà nílẹ̀ yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ṣé wọn pé a ti ń fẹnusọ ti pẹ́ látijọ́ yìí à ń fẹnusọ pé kí ni o ẹ̀yin ènìyàn ẹ jáṣe kan ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin ajagunjagun ẹ̀yin olórí wa ẹ jáṣe kan but gbogbo nǹkan tí à ń rí gbogbo ìròyìn tá à ń gbọ́ ó fi yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ṣetán láti dì kan o tí ẹ ò bá dẹ̀ ṣetán láti di ẹyọ kan ẹ ò ṣetán láti ran àwa lọ́wọ́ o àwa tá a gbà fún yín tá a pè yín ní bàbá àwa tá a gbà fún yín tá a ń wò yín lókè ẹ ò ṣetán láti jà fún wa nìyẹn o. ó ní ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ikán Ìbà Gani ó kan gbogbo Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà pín sí bíi mẹ́ta ìkànṣe ló jẹ̀ níhùn láàrin mẹ́tẹ̀ẹ̀ta kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di ọ̀rọ̀ OPC OPC ò dá sí nǹkan tí Yorùbá nation ń ṣe o ẹ má jà tanra wa jẹ o ó ti tó ọ̀nà méjì sí mẹ́ta tí mo fi rí wípé OPC ò dá sí nǹkan tí Yorùbá nation ń ṣe ìgbà tí mo dẹ̀ wádìí ẹ̀ wọ́n jẹ́ kó yé mi wípé àwọn ọmọ Yorùbá nation wọ́n ti bú Ìbà Gani Adams so àwọn tí Ìbà Gani Adams wọ́n ti dá wọn dá pé kọ́ ló máa ṣe pẹ̀lú Chief Maja Sọlá Ìgbòho yes but èmi ò wo gbogbo yẹn ok èmi ń tẹ̀síwájú wípé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dára àgbà ò ní tán lórílẹ̀ kó má kù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún di pé àwọn màmá onítìrí náà dìde a tún ń gbọ́ wípé àwọn ti bàbá májàsọ́lá náà tún sọ wípé kí ni o ẹnikẹ́ni ò gbúdọ̀ join ni àwọn ti màmá fracas here and there èmi dẹ̀ ń tẹnumọ́ wípé gbogbo àwọn èèyàn yìí bàbá mi ni wọ́n ìyá mi ni wọ́n so far tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun là ń jà sí pé ká lè gba òmìnira wípé ká lè dé ibi ògo wípé ká lè wọnú ayọ̀ tá à ń lépa kí ló wá dé tí mi ò fi ní lè kó ipa tèmi ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáyé o ẹ gbọ́ o gbogbo ipa tí mò ń gbìyànjú láti kó ibi ni wọ́n fi ń lé mi o orúkọ tí ò ń ṣe tèmi ni wọ́n ń pè mí o mi ò dédé lọ sọ́dọ̀ chief imam mi ò dédé accept pé màá wá cover program yẹn kí n tó lọ mo pe màmá mi kan mo ní màmá mo ní mo fẹ́ lọ rí chief imam níbi tọ́rọ̀ dé yìí mo ní mo fẹ́ lọ rí chief imam níbi tọ́rọ̀ dé yìí màmá yẹn ní kí n lọ mo ní mọ́mí ọ̀rọ̀ tèmi àti yín jọ ń sọ yìí mo ní ó máa di tí mo máa gbé sí afẹ́fẹ́ gbogbo ayé máa rí o màmá ní kò sí problem wọ́n ní kí n lò ó mo tún ti pè wọ́n kí n tó bẹ̀rẹ̀ program yìí ọmọ wọn ló gbé ọmọ wọn ní brother ṣe bẹ́ẹ̀ ti bá mọ́mí sọ̀rọ̀ wọ́n ti ní kẹ́ ẹ lò ẹ lò ó that's why tí mo fi fẹ́ lo voice yìí kí ló fà á tí mo fi gbé ìgbésẹ̀ láti lọ rí chief imam àwọn ọ̀rọ̀ yìí ti ń di gbọ́mi sí omi òtó ó ti ń di pé ẹ tá bá fẹ́ jáde tá bá fẹ́ ṣe rere fúnlẹ̀ yorùbá àwọn onítìrí ń di wa lọ́wọ́ táwọn onítìrì bá láwọn fẹ́ dìde àwọn fẹ́ ṣe rere fúnlẹ̀ yorùbá àwọn tìgbòho ń dí wa lọ́wọ́ àwọn tìgbòho ò support ó ti ń di bẹ́ẹ̀ lèmi ṣe dìde lọ bá chief imam pé bàbá kí la lè ṣe àgbàlagbà ní. ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu wípé ọ̀tọ̀ ni nǹkan tí mo wá ń gbọ́ lẹ́yìn ẹ̀ o ọ̀tọ̀ ni nǹkan tí mò ń rí lẹ́yìn kí ló gbé mi dé ọ̀dọ̀ kí ló mú mi sáré kí ló mú mi sáré lọ sọ́dọ̀ chief imam ẹ gbọ́ ọ̀rọ̀ tí èmi àti màmá mi kan jùyọ sọ kí n tó lọ sọ́dọ̀ chief imam pé ibi tọ́rọ̀ Yorùbá nation dé kò yé wa mọ́ mo dẹ̀ ń sọ ẹ má bá èèyàn kankan jà ẹ má lépa ẹni kankan for now ẹ jẹ́ ń ṣe tán ẹ gbọ́ ọ̀rọ̀ tí èmi àti màmá yẹn dìjọ sọ. ok ma ẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ti pé legal rally náà ó máa bẹ̀rẹ̀. yorùbá lè tó máa mi ìgbàdẹ tí ń gbáradì fún ìgbà tó díjọ́ kejì tí wọ́n announce yẹn bàbá yẹn bọ́ síta ní twenty nine làwọn àdúlé òun máa jáde. ṣé táwa bá ń ṣe legal rally lọ́wọ́ tí àwọn adelé ẹ̀ bá bọ́ síta tí wàhálà bá ṣẹlẹ̀ sẹ́mu kò wàhálà á ní àwọn ọmọ òkòwò. ọrùn adelé lọ́dà sí ọrùn ọrùn àwọn ọmọ bàbá àgbò lọ́dà sí àgbàdo àṣẹ wa látòkè káyì ìṣẹ̀dá àṣà kájẹ́ bó ṣe jùlọ ó sì bí àdìgbò ó gbọ́ ògbà dáyà láyà pàpàkẹ́ ṣèpàpà yìí tó máa mú ìgbésẹ̀ gidi wá láti wọ ibi tá a gbé lọ ni màmá yìí máa ń gbẹ̀gbẹ̀ kọ́ ẹ̀sìn wa. ó wá tún wá dọ̀dí twenty nine yẹn nìyẹn kò wá jáde ààrẹ nìkan ó ní pẹ́pẹ́ sí àwọn kan dì í lọ́wọ́ ta lẹni tó dì í lọ́wọ́. ṣé bí lẹ́yìn ẹ̀ là ń gbọ́ lẹ́yìn nu ẹ̀ ṣé ẹ kórìí bẹ́ẹ̀ ṣé ẹ kórìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ báyìí wípé wọn ò jẹ́ káwọn ọmọ àwọn adélé níbo làwọn adélé gbé wà torí mo wo sóyún fúnra mi. ẹ̀yin náà wo fún èmi ò rí gbogbo kíní yẹn wò but nísìnyí tí mo ti gbọ́ pé yẹn wò yìí. ariwo láàrin ara wọn gbà yẹn ni wọn kò yọ ìròyìn tí yẹ kó nígbà ní tiwọn bẹ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ yẹn sì ń da ẹ̀ láàrin wọn. màmá yìí ò ní nǹkan tó fẹ́ ṣe fún wa ìyẹn ló jẹ́ kí àwọn bàbá kí wọ́n kìkù sí kìkì ẹ pé nígbà tó bá pásítọ̀ tá fẹ́ jáde káàrí pé kò sí nǹkan kan tó fẹ́ẹ́ ṣe fún wa mọ́ láàrin yẹn announcement àjáde gbèsè láàrin àwọn èèyàn kọ̀ọ̀kan tó yẹ kó gbọ́ ibi tíṣẹ́ gbédé lẹ́yìn pẹ̀lú tíṣẹ́ gbédé níbi tẹ lóko gbogbo ìṣe wọn sọ pé wọn ní nǹkan kan lọ́wọ́ fáìn tọ́ba sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́ba dẹ̀ kàn ní nǹkan bí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n nítorí kí ìyá yìí máa ba ayé wa jẹ́ délẹ̀ láti ní public statistics yẹn. so nǹkan tó yà nǹkan tèmi mọ́mí nǹkan tó yà mí lẹ́nu ni pé àwọn tí bàbá sọ pé àwọn ti màmá ló hijack program àwọn táwọn bá fẹ́ ṣe program àwọn ti màmá náà ní àwọn ti bàbá ló ń hijack program àwọn. ṣé ń gbọ́ òwe yín yàn. ẹ ẹ ṣé mọ̀ pé lóòótọ́ bẹ́ẹ̀ ni méjì bá wà lórí ìkọ̀ọ̀kan. mo fẹ́ kẹ́ wo bíi dáadáa mo fẹ́ kádìjọ wo bíi dáadáa wọ́n ní ọ̀tún wo òsì wo ohun abáfojú méjì wo ẹ̀yin àgbá ní gígùn ló ń gún ẹjọ́ mo fẹ́ ká kélé igun màmá mi yẹn èmi ni mo pè wọ́n mo dẹ̀ sọ fún wọn mo ní mọ́mì ẹ̀yin tún ní ìyá mi lórí struggle yìí báyìí o ọ̀rọ̀ tèmi àti níjọ ń sọ yìí ṣe faramọ́ pé kí n jẹ́ káyé gbọ́ wọ́n ní kí ló dé wọ́n làbúrò lọ gbé e fún wa jẹ́ kí wọ́n gbọ́ wípé kí ló dé ìgbà táwa àti bàbá Akíntóyè bá fẹ́ jáde ọwọ́ ń wá látọ̀dọ̀ màmá onítìrí láti káńtà wa tabadẹ̀ tí wàá dúró fún pé kó ṣiṣẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe ṣèbó lè ṣe kó ṣe nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú àwọn tiẹ̀ á tún láwọn kan ń dì lọ́wọ́ ta ló ń di lọ́wọ́ ọ̀rọ̀ yìí ni màmá yìí sọ tí ó gba omi jẹ́ lójú mi tó dẹ̀ kan mí lóminú tí mo wò wípé ibi tọ́rọ̀ yìí dé yìí a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yìí tó àwọn àgbààgbà létí màmá tó ń sọ̀rọ̀ yìí òdú ni wọ́n o wọn iṣẹ́ àìmọ̀fólókò kò sẹ́ni tí ò mọ̀ wọ́n kò sẹ́ni tí ò mọ̀ wọ́n mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn wọ́n ní àwọn ò kì í ṣọmọ àlè tí n bá pe àwọn pé àwọn á sọ lójú gbogbo ènìyàn wípé kí n wò on the twenty nine kan wà táwọn fẹ́ jáde pé àwọn ti prepare tán pé sí ìyàlẹ́nu wípé ìṣe ni àwọn titi ṣáìdì màmá náà sọ pé on the twenty nine làwọn fẹ́ jáde ká tó wí lọ ká tó wí bọ̀ àwọn dẹ̀ dákẹ́ fún wọn ìgbà tó rí táwọn dákẹ́ ẹsẹ̀kẹsẹ̀ wọn ò jáde mọ́ lẹ́yìn ìgbà yìí àwọn wá dákẹ́ pé kó ṣe tó fẹ́ ṣe along the line ló tún di wípé ẹ àwọn á tún padà jáde ní on the twenty nine leave that place pé on the twenty nine tó fẹ́ ṣe swearing in tó wá sọ pé fẹ́ jáde yẹn kò wá yá wọn àwọn wá wò pé eléyìí fẹ́ kó bá wa tó bá lọ tún lọ jáde kan nísìnyí níjọ́ tó fẹ́ ṣe swearing in ṣé wọn mọ̀ wípé ìjàgboro lọ́fẹ́ dálẹ̀ yìí wọ́n dẹ̀ máa da sọ́run Ìgbòho wọ́n da sọ́run Akíntóyè wọ́n da sọ́run àwọn ti sáìdì bí ni káwọn kúkú dákẹ́ làwọn fi dákẹ́ mo wá wò wípé níbi tọ́rọ̀ yìí dé yìí ọ̀rọ̀ yìí tó ká tọ̀ àwọn àgbààgbà lọ ọ̀rọ̀ yìí tó ká béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ọ̀rọ̀ yìí tó ká fi tó àwọn àgbààgbà létí òun ló fà á tí mo fi tẹ ọkọ̀ létí pẹ̀lú àwọn uniform men ló cross wa the way tó fi ṣe pẹ̀lú wa ẹ mọ̀ ọ̀tọ̀ ni pé oh gentleman where are you coming from from where to where where are you going can I see your ID card ọ̀pọ̀ pé wọ́n rí pé we are on uniform come on stop there oya oh, park oya oh, this way oya oh, lọ́dẹ̀ bẹ̀rẹ̀ ariwo lóru ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ibi tí ọ̀tá fojú sí ọ̀nà ògbàbẹ̀ kó má dàbẹ́ ni pé mi ni mò ń sọ̀rọ̀ fún màmá yìí ẹ tún gbọ́rọ̀ díẹ̀ sí tí màmá yìí sọ wípé àwọn ò bá onítìrí àwọn ò dẹ̀ gbèsè ẹ̀yìn ẹnikẹ́ni ṣùgbọ́n kí ló dé táwọn bàbá wa sọ pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ àwa látọ̀dọ̀ àwọn màmá kí ló dé táwọn màmá bá gbé ìgbésẹ̀ kan tó bá tún gbé mọ́ bá ní kí ló dé wọn láwọn kan disturb àwọn ta ló ń disturb ẹnìkan sọ̀rọ̀ yóò tó kéèyàn pé àwọn àgbààgbà sí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kàlàáfíà ìjọba nílẹ̀ Yorùbá ẹ má gbàgbé èmi ò kì í ṣọ̀tá bàbá Ìgbòho èmi ò kì í ṣọ̀tá màmá Onítìrí èmi ò kì í ṣọ̀tá Tinubu o bàbá wa ni èmi ò dẹ̀ kì í ṣọ̀tá Ọbásanjọ́ mi ò kì í ṣọ̀tá ẹnikẹ́ni ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ẹni tó bá ti máa jẹ́ kó bọ́ sí gbogbo wọn pátá ni bàbá ni ìyá mi lọ̀rẹ́ mi ohun tá a gbélé mi lọ́wọ́ ni kí n fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọ ò dẹ̀ gbà fún mi láti dó sẹ́yìn ẹnikẹ́ni bí ò ṣe pé kí ni gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe eré kí n fàdúrà ràn lọ́wọ́ kí n dẹ̀ ti lẹ́yìn kí n sọpọ́ọ̀tì ẹ̀. now ẹgbọ́n nǹkan tí màmá yẹn sọ ká parí ọ̀rọ̀ yẹn kí wọ́n bọ́ síbòmí. ṣé àwọn bá àjọ kò kó ṣe lọ sí ẹ̀yin ẹ wá wọ ojú méjì tí gbé kalẹ̀ sí àwọn ọmọ tí ẹ gbà tí tí wọ́n á ń jáde àwọn lọ́wọ́ tó jẹ́ kí wọ́n gbá jọ ká má torí mi ò tí nǹkan tó wọ́n ṣe kalẹ̀ tí ò jẹ́. mọ́mí ẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀ mọ́mí ẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ohun tèmi ń sọ ni pé èmi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ but mi ò fẹ́ kí ẹ rí bẹ́ẹ̀ ni pé mo wà ní ẹ̀yìn anybody nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ màmá yìí èmi náà máa ṣiṣẹ́ le èmi náà máa béèrè bẹ́ẹ̀ mo dẹ̀ máa sọ pé mo gbọ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ jáde lọ́ndì twenty nine pé wọn ò dẹ̀ jáde mọ́ kí ló fà tọ̀ tó fi jáde mọ́. wọ́n fẹ́ jáde ní twenty nine tó kọjá april jáde mọ́ wá ní twenty nine may wọ́n fẹ́ wọ́n fẹ́ fún àfihàn níjọ́ tó fẹ́ búra fún bàbá Tinubu lọ́tún wá sọ pé àwọn tó ṣẹ̀tẹ̀ jáde again báyìí lẹ́yìn tí nǹkan ti. èmi ò gbọ́ èmi ò ń gbọ́ rédíò. Ah, ah. wọ́n já lórí rédíò nígbà tó fi kánẹ́ẹ̀tì máa fi wọ́n jẹ́ ẹ̀sìn àwọn náà ó dáa mo ti èmi ti gbọ́ lẹ́nu yín báyìí níwájú ọlọ́run àti ènìyàn èmi ti gbọ́ lẹ́nu yín báyìí i will act on it nǹkan mo kàn fẹ́ mi ò fẹ́ kó bá yín lójijì tẹ́ bá rí ibi tí mo gbà jáde ni o. Ah, ok mo ti gbọ́ ẹ ṣe mà. obìnrin obìnrin ní tí òkú ọ̀rẹ́ pa fẹ́ tí ìdájọ́ rẹ̀ ìṣáàjì fún gbogbo àtàjọ mú mọ́rẹ̀ mẹ́tì ọ̀rọ̀ ṣe pọ̀. ṣẹ́gbọ́n kan tí màmá sọ màmá ní kóbìnrin rédíò kó pa kọkùnrin rédíò kó pa kéjò ṣáà ti má ṣe ibi fún wa nínú ìlú wípé tí n bá lè lo voice àwọn tí n bá lè sọ̀rọ̀ lórí nǹkan táwọn bá mi sọ yìí kí n sọ òun ló jẹ́ kí n sọ now mo wá tẹkọ̀ létí mo gba Ìlọrin lọ pẹ̀lú àwọn ènìyàn mi ò gbé àkáǹtì síta o kí n tó lọ sí Ìlọrin mo dẹ̀ lọ with nothing less than twelve people but bàtà dodo baba gan àwa tájọ wọlé síbẹ̀ we are almost thirty more than thirty people baba gan la ni pe àpótí ẹ̀rí o ò lẹ́ máa pọ̀ tó báyìí wá mo ń dádì kálàáfíà ṣáà tìjọba ni. kí la dẹ̀ sọ tó jẹ́ nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ kí la sọ lọ́dọ̀ bàbá chief imam tó jẹ́ nǹkan àṣírí táwọn ọmọ Yorùbá ò lè gbọ́ ó yà mí lẹ́nu gbogbo program yẹn náà lẹ́rìí bọ̀ sí ìyàlẹ́nu voice kan wá jáde lẹ́yìn tí mo ṣiṣẹ́ lé nǹkan tí màmá mi ní kí n lọ ṣe yìí voice abàmì kan jáde ẹni tó ṣerú voice ọlọ́run ò ní jẹ́ onísinmi tó bá mọ̀ wípé ọkùnrin ni ẹ pè mí direct mo dẹ̀ wọ́n pò dàgbà torí òun ẹ gbó díẹ̀ but o kì í ṣàgbà alálùbáríkà tó ń láti máa sọ wípé àpótí ẹ̀rí ti lọ sọ́dọ̀ chief imam o àwọn màmá onítìrí ló ràn lọ bàbá kan lẹ́kìtì sọ pé wọ́n ń gba two hundred thousand six hundred thousand fẹ́ni tó bá lè lọ gbọ́ àṣírí wa ibo lèmi ti ráàyè yẹn wọ́n ní ibo mo ti ráàyè ìsọkúsọ ibo mo ti ráàyè ìṣekúṣe èmi tí mo gbé ọ̀rọ̀ ẹ̀rí dání èmi tó ṣe pé ọba ẹ̀rí ń jà fún o níbo mo ti ráàyè ra àdáradá bo mo ti ráàyè wèrè ṣé bàbá mi nílọrin ni màá lọ máa ta wáìnì tí wọ́n bá ń ta wáìnì fáwọn bàbá tiẹ̀ àtàwọn ẹgbẹ́ bàbá tiẹ̀ torí owó torí nǹkan tó fẹ́ jẹ èmi ò lè ṣerú ẹ̀ láéláé wọn ò fi kọ́ mi. pé àpótí ẹ̀rí ti lọ gbàṣírí o kí la fẹ́ ṣe báyìí o àpótí ẹ̀rí ti lọ gbàṣírí o àṣírí ti bọ́ sí lọ́wọ́ o kí la fẹ́ ṣe báyìí o àfi káwá bá máa tètè destroy ẹ o can you imagine ẹ nǹkan tó sọ ṣẹ́rí pé ara àwọn tó ń kó bá orúkọ bàbá oníbàbá ni àwọn tó ń stay ní Chief Ìgbòho lélẹ́yìí torí tọ́ba máa sọ bẹ́ẹ̀ á ní bàbá Ìgbòho lòún jà fún ẹ àpótí ẹni tí fẹ́ lọ dájà lẹ́ o ẹ jẹ́ òun bẹ́ẹ̀ lè rí voice yẹn. Okay. Ah, voice yẹn ti rìn jìnnà voice yẹn ti rìn jìnnà kò tí ì tásìkò tí màá wà kò tí ì tó àsìkò mo fẹ́ kẹ́ gbọ́ tẹ́lẹ̀ ni but kò tí ì tásìkò mo sì máa play ẹ̀ voice yẹn kò tiẹ̀ ṣe nǹkan tó mú. it's a voice tó káàkiri gan. bàbá yẹn bó ṣe ń sọ̀rọ̀ bàbá ìmáàmù yorùbá nílọrin. ṣé ń gbọ́. àwọn òkú nàìjíríà àwọn òkú nàìjíríà. ṣé ń gbọ́. but ọ̀rọ̀ tẹ́mi fẹ́ béèrè ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sọ lé lórí ọ̀rọ̀ díẹ̀ ni mo fẹ́ sọ tẹ́fi ní pé kọ́ máa lépa mi kiri tẹ́fi sọ pé ẹ fẹ́ destroy àpótí ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ destroy àpótí ẹ̀rí tẹ́fẹ́ lọ máa dé ọlọ́pàá sí mi tẹ́fẹ́ máa dé àwọn ọmọ ọ̀tá sí mi lórí pé kí àlàáfíà lè jọba nílẹ̀ Yorùbá Ọlọ́run máa bá mi destroy ilé ayé yín ọba tó ṣe ìrìbọmi ìparun fún Kórà àti Àbírámù àti Dátánì níwájú Mósè á ṣèdí fọmi ìparọ́ fún gbogbo yín lágbára Ọlọ́run kẹ́ ẹ tó dọ́dọ̀ mi àjàkálẹ̀ àrùn akọlù yín kẹ́ ẹ tó dọ́dọ̀ mi wàhálà bá yín kẹ́ ẹ tó dọ́dọ̀ mi ìpọ́njú òjijì tẹ́ ẹ fi ní rojú láì dọ́dọ̀ mi akọlù yín. torí mi ò mọ nǹkan tí mo ṣe tó wà láti pé kẹ́ máa sọ pé àfi kẹ́ lọ destroy àpótí ẹ̀rí kí ló lè bá yẹn wá kí ló lè farú ẹ̀ inú ẹ̀yin èèyàn yóò dáa o inú yín ò dáa rárá number one information what could have been the information with the chief imam that Àpótí-Ẹ̀rí or any true peace-loving ọmọ Yorùbá cannot hear èmi ò mọ̀ bóyá nǹkan àṣírí kan wà tẹ́ fi pamọ́ láàrin baba Akíntóyè àti chief imam tọmọ Yorùbá ò gbọdọ̀ gbọ́ tẹ́ fi sọ wípé Màmá Onítìrí ló fún mi ní two hundred thousand pé two hundred to six hundred thousand ló fún mi pé kí n lọ gbọ́ àṣírí wá why are we like this. èmi lọ sọ́dọ̀ bàbá yìí because I want peace in Yorùbá land and on this struggle I don't belong to any party I love everybody and I'm ready, to support any good leader in Yoruba land, including Baba Tinubu, including Baba Kintoye, including Baba Igboho, including Iba Gani Adams, including Mama Tiri. So far, they are fighting for the liberation and the emancipation of the Yoruba vision to come alive for peace. I will be praying for them. I'm not against any government. I'm not against any politician. I'm not against any leader. And I'm not for any leader. I'm just for everyone who are ready to bless my fatherland. Why are you accusing me? Why are you sending adversaries on me? Wọ́n ní ẹ wọ́n ní tó bá ń ṣe kínní kan ní twenty nine ẹ káwọn máa ṣe tàwọn lọ nílẹ̀ yorùbá kí la fẹ́ máa ṣe nílẹ̀ yorùbá kò yé mi. tábà sọ pé a chief imam bàbá yẹn náà dẹ́ ń ṣàlàyé kò sí nǹkan méjì o táwọn dúró lé o lẹ́yìn pé kí ni kó ní kálukú gbìyànjú kí oníkálukú gbìyànjú kọ́ lọ́mọ bí wọ́n ṣe máa wà registered kọ́ máa rí wọn bí ọmọ ọ̀tá kọ́ máa rí wọn bí bíi tout kọ́ máa rí wọn bíi terrorist bàbá yìí sọ wípé ká máa rí wọn ká máa rí àwọn tó bá ń sọ̀rọ̀ Yorùbá nation bí ọ̀tá ara wọn kọ́ yé gbúgbò kọ́ yé bó ní tìrì kọ́ yé bó Akíntóyè nǹkan tí bàbá yìí sọ nìyẹn kí ni nǹkan àṣírí tó sọ tó di pé kẹ́ máa ní kọ́ máa wá àpótí ẹ̀rí kẹ́ lọ destroy àpótí ẹ̀rí tí lẹ́yìn lẹ́ máa destroy You are saying, I want to rope Baba Kintoye. I want to scatter Baba Kintoye and Chief Imam. But you are the one that want to cause problem. Because you are saying Chief Imam is breaking a particular information for Akpoti How are you sure? How dare you? How are you sure that Chief Imam is releasing information for Akpoti Can you imagine? ó lẹ́ni tó bá ní nọ́mbà ṣífì máa kó tètè pè wọ́n o kó tètè pè wọ́n o irú àpótí ẹni yẹn kò gbọ́dọ̀ dọ́dọ̀ wọn mọ́ o ládùúrú ìrìn àjò tí mo rìn ládùúrú wàhálà tí mo ń ṣe àìsinmi àìsùn àìwo wa láti ọdún mẹ́ta tí mo fi resign níbi tó kọ́ church fún mi sí tó kọ́lé fún mi sí ní lẹ́kí tí mo tọrùn bọ́nú kínní yìí tẹ fẹ́ ẹ fẹ́ dà mí sí ogod ẹ fẹ́ kọjú mi sí òrànṣán gan lágbára Ọlọ́run ẹ ò ní báyọ̀ pàdé mọ́ ẹ ò tún pàdé ayọ̀ mọ́ gbogbo yín pátá irú oògùn tó lè ń kó wà lọ́wọ́ yín irú àfọ̀ṣẹ tẹ́ lè máa lò ohunkóhun ẹ bá máa wẹ̀ nínú àgbo ẹ gbọ́ dáadáa ọlọ́run ló ń jẹ́ kéwé jẹ́ ọlọ́run ló ń jẹ́ kó oògùn jẹ́ tó o bá di gbogbo ẹ̀ látòrí délẹ̀ tọ́lọ́run bá ní kò jẹ́ mọ́ kò jẹ́ mọ́ náà nìyẹn ọlọ́run á kọ̀ ẹ̀ sí gbogbo yín kò sí nǹkan tẹ́ ṣe èmi ò ní kọ̀yìn sí Chief Sunday Igboho mi ní kọ̀yìn sí màmá onítìrí mi ní kọ̀yìn sí bàbá mi dẹ̀ ní kọ̀yìn sí ẹnikẹ́ni kódà bàbá Tinubu mi níkọyìn sí wọn torá ò mọbi tọ́lọ́run lè gbà ṣó yìí ni ẹ̀yin náà ẹ bọ́ síta kẹ́ pera yín lídà náà ẹ gbójú jáde. I didn't do any video when I went to Kutonu wèrè ẹni mo lọ sí Kutonu mo lọ ń ṣe fídíò fídíò wo ni mo ṣe ní Kutonu tó bá yá ń sìn ẹni ẹnìkan gbé yín ṣépè tó bá yá ń sìn ẹlẹ́nìkan sọ̀rọ̀ ṣẹ́ẹ́rí pé àwọn ọlọ́kọ̀ọ́kọ́ ń wá wàhálà báyìí ẹ rí program ṣe mọ́ ẹ rówó gbà mọ́ ẹ ṣáà máa da búrúrú pọ̀ mọ́ ṣàpà kọ́ ṣáà lè mọ̀ pé ẹ wà involved kọ́ ṣáà lè mọ̀ pé ẹ wà important tẹ́ ẹ bá dẹ̀ ní kankan ṣe mọ́ ẹ jẹ́ gbogbo akúkú gbà fún Tinubu so tọ́lọ́mọba ní pé Tinubu ló máa là wá wẹ́ we thank God tọ́lọ́mọba dẹ̀ sọ pé àwọn náà kọ́ ló sì máa là wá another messiah will come out tẹ bá pé kò sí nǹkan tẹ ṣe wọn ìtẹ́fẹ́ fi máa dá disharmony disunity ilẹ̀ káàkiri ẹ̀ ń gbáwájú ẹ̀ ń gbẹ̀yìn ẹ̀ ń gbọ̀tú ẹ̀ ń gbòsì ẹ̀ ń farun wọn jù pọ̀ mọ́ tìpàkọ́ ẹ̀ ń parọ́ mọ́ ẹni tí ò ṣẹ̀ lọ́tún lọ́sì why. wọ́n ní kọ́ lọ silent mi ọlọ́run ò ní gbà fún yín ó ní ẹ ọlọ́ya fọ́tò pẹ̀lú Chief Sunday Igboho mo pe bàbá mo ní bàbá májàsọlá mo ní ẹjọ tó rọ lọhùn for now máa yọ fọ́tò yín kò nu dp mi kẹ lè rí pé àwọn olórí burúkú yìí nǹkan tí mo rí tí mo fi yọ fọ́tò bàbá májàsọlá kò dp mi mo sì tọ́jú ẹ̀ mo sì máa lò ó but kò tí ì yá àsìkò ẹ̀rí lèèyàn máa ń jẹ́rìí kì í sàsìkò ogun ìdí tí mo fi yọ fọ́tò yẹn gangan ṣe ti wá rí ìdí báyìí tí wèrè yìí sọ pé ẹ ohun ẹni yẹn jẹ ohun má nǹkan tó sọ pé ṣó yẹ kó bẹ́ẹ̀ ń gba owó ó ti send voice kan sí mi rí pé ṣó yẹ bẹ́ẹ̀ ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ó ń gbowó president ó ń gbowó governor ó ń gbowó interim ó ń gbowó igbá ó ń gbowó àwo ó ń gbowó treasurer ó tó wọ group ẹ̀ ó ń ṣe kinní kan pé kí n gbé síta mi ò dá lóhùn bóyá torí ẹ̀ ló ṣe lọ rope mi I don't know why are we Yorubas like this? torí ẹ rí i pé mo ya fọ́tò pẹ̀lú bàbá májàsọ́lá ọ̀pọ̀n pé àwọn èèyàn àwọn èèyàn gbógun ti bàbá yẹn adẹ́ntra láti múnú ẹ̀dùn láti encourage wọn mo ya fọ́tò pẹ̀lú wọn ìyẹn tún jẹ́ problem yẹn rí pé ẹ ò ní láárí ẹ ti rọra yín pin gbogbo nǹkan tẹ́ ẹ dà láyé tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé kò kọjá orí májàsọ́lá ṣé ò bá wá sógun mọ́ tí bàbá Tinubu bá wọlé tó bá ní ó yá májàsọ́lá máa bọ̀ ńlé kò sógun kò sọ́tẹ̀ mọ́ ó yá ẹ jẹ́ kí Yorùbá tẹ̀síwájú kílẹ̀ tún fẹ́ máa ṣe mo dúpẹ́ gan lọ́wọ́ Queen Bee o Queen Bee bá mi fún lésì màmá Kogi bá mi fún lésì. wọ́n ní bàbá Èkìtì sọ pé ìyá onítìrí ó promise mi ní six hundred thousand or two hundred thousand tí n bá lè lọ́ọ́ máa gbà àṣírí CSI àbí lọ́ọ́ máa gbà àṣírí bàbá Kíntóyè lọ́wọ́ bàbá ṣé sì fi máa ń wájẹ́ wèrè bíi tiyín ni àbọ̀jẹ́ dìdìrìn bíi tiyín wọ́jẹ́ lébi bíi tiyín tó yẹ pé ok tí n bá gba six hundred lọ́wọ́ màmá onítìrí èló lèmi máa mú èló ni mo máa fi wọ mọ́tò èló ni mo máa fáwọn boys tájọ wà èló ni mo máa fẹ́ engineer mi èló ni mo fẹ́ fún baba chief imam tó fi máa sọ tó fi máa máa sọ story baba Akintoye can you imagine irú ẹ̀dá ògan lẹ́nu ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ bá mi wá ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ we need to see that man we need to see that destroyer we need to know who is that destroyer Chief Imam, know I have nobody as my enemy and I have a role I'm playing. That's why he called me. And he knows that I'm not speaking for anybody, I'm speaking for Alale. This now shows these people are the one behind the attack we had when we are coming from Ilorin. This is why we should be very careful. Tabanipe, you want to liberate Yoruba. Our maturity is not is not is not is not is not is not is not confirmed yet any little thing you will lie on somebody any little thing you will rope somebody any little thing you will say okay ẹ lọ mú wá ẹ jẹ́ ká bọ́ ká fi bògùn àwọn àlùjọ̀nú wa àwọn òòṣà ilẹ̀ yorùbá àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá wọn kì í mẹ̀jẹ̀ ọba gan kì í mẹ̀jẹ̀ wọn lápọ́nlé ló fi ń ṣe ṣé àpọ́nlé tẹ́fẹ́ máa ṣe ni pé àwọn akíkanjú tó bá ti ń struggle wípé kó má su àwọn ìyá yẹn pé kó má rẹ àwọn àǹtí yẹn kó má rẹ àwọn nkú yẹn kó má rẹ àwọn bàbá yẹn pé kílẹ̀ Yorùbá ṣàtẹ̀síwájú wípé ó máa dáńjọ́ kan ẹ́ kí nàìjíríà máa ṣe tiwọn lọ kí presidency máa ṣe tiwọn lọ kò sí problem ìjọ ọjọ́ kan ṣá ọlọ́run á liberate wa káwọn lọ́ọ̀yà máa kọ security máa wà káàkiri àwa tá a bá ń ṣe ìṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn that means ẹ fẹ́ destroy wa ẹ fẹ́ silent wa that is what you people are saying and God will destroy you. gbogbo ẹ̀yin tí mi ò bàjẹ́ tẹ̀ ń bà mí jẹ́ ọlọ́run á bà yín jẹ́. why are you lying on me? that means gbogbo nǹkan tẹ̀ ń sọ pé onítìrí ṣe gan gbogbo ẹ̀kọ́ ni màmá yẹn ṣe. mi ò gbèjà èèyàn o bí mo ṣe dúró fún bàbá Májàsọ́lá nínú ìwé àní mo dúró fún anybody tó bá ti jẹ́ leader lórí struggle yìí mo dẹ̀ dúró fún orí ara mi tó bá ń parọ́. àbí kí ló jẹ́ kí n lọ wọ́n ní on twenty nine o àwọn ọmọ bàbá Ìgbòho fẹ́ jáde o àwọn màmá oníṣìí láwọn náà fẹ́ jáde làwọn ṣe dúró wọ́n tún ló tún di may twenty nine wọ́n tún fẹ́ jáde pé tó bá dẹ̀ jáde ó máa kó bá iṣẹ́ bàbá Ìgbòho ó máa kó bá iṣẹ́ gbogbo àwọn èèyàn gbogbo nǹkan báyìí ni mo gbọ́ tí mo fi ní jẹ́ kí n wá gbàlagbà tí mo lè fọ̀rọ̀ yìí lọ. àìtètè yanjú kínní wàhálà máa máa ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn ni and a ti ń gbé gbèsè but gbèsè tá ń gbé mi ní sọ fún yín mi ní sọ ń bí pé kàlàáfíà lè jọba àti màmú àti bàbá Ìgbòho àti bàbá Kíntóyè àti chief imam àti Yakogi àti àǹtí wa yìí Ṣọlá kò gbọdọ̀ kú àti màmá Ọbásanjọ́ just name them àtàwọn Àgbẹ̀kọ̀yà àtàwọn OPC iṣẹ́ gbogbo wa ni kì í ṣe tẹnìkan ẹnìkan ṣe ò lè ṣe and there are ways to go about this thing ẹ̀yin kan náà lè máa sọ pàpọ̀ tí ẹ̀rí ó gba owó kan eh, lórí irọ́ náà ní gbogbo àṣírí ló ti wà èmi ò fẹ́ bà nǹkan jẹ́ ni o but tẹ́ bá push mi màá play àwọn voice kan fún yín tó yẹ pé àyà yín á já I want to relax here for now so ẹ jọ ẹ̀yin ìyá mi lọ́tún lọ́sì ẹ̀yin bàbá mi lọ́tún lọ́sì ẹ má dá wọn lóhùn o àwọn tí ò ní nísinmi èmi ò kì í ṣọ̀tá Ìgbòho o àwọn tó ń jà pẹ̀lú Ìgbòho mi mọ̀ nǹkan tó dájà wọn lẹ̀ o mi mọ̀ ń pa ẹ o mi kì í ṣọ̀tá bàbá Kíntóyè o Queen Yeti tó sọ̀rọ̀ ń pa bàbá Kíntóyè ẹ ò lọ bá o mi ò kì í ṣọ̀tá màmá onítìrí o ẹ fẹnẹ rẹ nílẹ̀ ẹ jẹ́ ó ṣe bó bá ṣe mọ̀ ọ́ ṣe ẹ má wọ mi sí rìn tí ò ń ṣe tèmi ẹ fi mílẹ̀ sọ́nà tí mo wà yìí anybody tó bá ti gbé àsíá Yorùbá pé kí Yorùbá lè lálàáfíà gbogbo wọn ni mo wà pẹ̀lú mo wà pẹ̀lú Tinubu wọ́n máa gbé fún wọn ní gbé fún mo wà pẹ̀lú ẹ̀ kí ló dé wọ́n là kí ń gbénu ọlọ́mọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ̀rọ̀ la máa ń gbọ́ bíi ti yín kọ́ ẹ fẹ́ mọ nǹkan tó wà nínú rédíò tó ń dún yànmùyànmù ọlọ́run ò ní gbà fún yín mo kí yín o gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ ń fọ́lù wa kò ní sú wa kò ní rẹ̀ wa ẹ jọ ẹ̀yin tẹ̀ ń bá wa ṣe dátà a ní di dátà o a ní di dátà gan gidi yàtọ̀ sí dátà ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọjá dátà àwọn ìgbésẹ̀ tá à ń gbé ìgbésẹ̀ tó nítumọ̀ ni tí mi ò lè máa announce gbogbo ẹ̀yin tọ́lọ́n bá mí sí ẹ whatsapp mi ẹ whatsapp mi mi ò lè gbá àkáǹtì mi síta but ẹ whatsapp mi bójá ẹni méjì bójá ẹni mẹ́ta lọ́lọ́run fọwọ́ touch tó bá gbọ́ mẹ́sẹ̀gì mi tó bá fọwọ́ touch yẹ láti support mi i wouldn't mind in a week ngbà mi not three hundred thousand láì gbá àkáǹtì síta ó ṣojú àwọn tó ṣojú zero nine one five nine a fẹ́ ṣe nǹkan kan ní ọjọ́ ní wíkẹ́ndì bí mo ṣe lè sọ nìyẹn ní wíkẹ́ndì a fẹ́ ṣe nǹkan kan tó dẹ̀ máa fẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá for a positive revolution for a good progress for our fatherland a fẹ́ ṣe àdúrà kan ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó lè ràn mí lọ́wọ́ mi ò kàn pa fẹ́ anybody mi ò dáyé price gbogbo ẹni tó lè ràn mí lọ́wọ́ àwọn kọ́sítọ́mà gan-an tó request fún ọṣẹ àánú fún fún fún agunmu ibà agunmu jẹ̀dí nǹkan kan ẹ gbogbo owó tó fún mi ni mo ti ná tán sórí struggle yìí ẹ jọ mo nílò ìrànlọ́wọ́ ẹni tọ́lọ́n bá mú sí láti ràn mí lọ́wọ́ ẹ pè mí nọ́mbà mi nìyẹn zero nine one ẹ jọ ẹni tó bá lè bá mi táìpù ẹ̀ síta kó bá mi táìpù ẹ̀ zero nine one five nine five three one two one one once again zero nine one five nine five three one two one one lẹ́ẹ̀kan sí zero nine one five nine five three one two one one ẹ mo bẹ̀bẹ̀ ni mi ò ṣakọ mi ò paṣẹ o mi ò dẹ̀ kán nípa ẹni tọ́lọ́run bá mí sí láti ràn mí lọ́wọ́ fún ìrìn tí mò ń rìn torí mi ò mọ ibi tí mo lè yà sí ṣùgbọ́n ọlọ́run ti ní kí n yà sọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ ti yà sọ́dọ̀ ẹ nìyẹn nǹkan tó bá fi sí ẹ lọ́kàn bá ọlọ́run dòwò pọ̀ ọlọ́run ló rán èmi níṣẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá i'm not ready to support eh, eh, anybody i'm not ready to be at the back of anybody and i'm ready to support everyone that are ready to move us ahead not the people that are ready to work for one party or one pattern or somebody no ogun adedolapo ẹ ṣe aderemi adeniran ẹ ṣe whatsapp number mi nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ send the voice note sí mi whatever God put into your hand láàrin ìnísọ́la la nídìí ẹ̀ títí weekend a fẹ́ ṣe nǹkan kan tó yẹ pé gbogbo yín dẹ̀ máa rí ó yẹ kí n gbé live níbọn mi ò ní gbé live gbàtà bá parí ẹ̀ lẹ́ máa rí torí a ti rí pé inú jìn ju ọ̀run lọ báyìí a ti rí pé inú jìn ju ọ̀run lọ ẹ rí pé i'm not the type máa sórí social media máa máa tọrọ owó but ó ti kọjá nǹkan tí mo fẹ́ ṣe ká ní mo ká ní mo jẹ́ ní tó máa ń pariwo ni gbogbo yín lè máa fẹ́ support gbogbo yín lè máa fẹ́ dá sí mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá ṣe ọlọ́run máa dá sí ti náà ẹ jọ ẹ ọ̀nà ìbùkún ni fún ẹni tí kò rí mi ṣùgbọ́n tó gbà mí gbọ́ ìbùkún ni fẹ́ni tí ò rí nǹkan ta fẹ́ ṣe ṣùgbọ́n tó gbàgbọ́ nínú nǹkan ta fẹ́ ṣe tá bá ṣe tán ẹ máa rí ọ̀tá pọ̀ o ẹ má dá wọn lóhùn o ọ̀tá pọ̀ o ẹ má dá wọn lóhùn o ntẹ́ bá gbọ́ lẹ́nu mi ntẹ́ bá gbọ́ lẹ́nu mi èmi mi ò mọ̀ ń pa ẹ o àhẹn mi ò déédéé lọ sọ́dọ̀ chief imam o ó ní nǹkan tí màmá yẹn sọ létí mi ìyá mi kan ni mo bá sọ̀rọ̀ ìyá tí mi ò gbọ́dọ̀ yájú sí àwọn ni mo bá sọ̀rọ̀ tọ́ni ẹ kíní yóò máa yá àwọn ọmọ àlàáfíà làwọn náà ń fẹ́ ṣùgbọ́n tábà gbé ń bí àwọn kan gbé ń bí tábà gbé ń bí àwọn kan gbé ń bí kí la lè ṣe mo ní kò sí wàhálà ni mo ṣe gbé ìgbésẹ̀ yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí gbé and tó bá fi máa di ìdáyọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ rí èsì ẹ̀ rí èsì ìrìn àjò tí mo rìn lọ sí Ìlọrin tó bá fi máa di ìdá èní ní tọ́ọ̀sì àbí tó bá fi máa di tọ́ọ̀sì ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ rí àpẹẹrẹ ìrìn àjò tí mo rìn lọ sí Ìlọrin ó ní bá a ṣe ń tó tá a bá fẹ́ kó gún àwa ò kì í ṣe thank you for your time àbí kí n gbé màmá wọlé ní ó dàbí pé màmá gan yọjú àbáwọn kan ni mò ń wò yìí <laughs> ṣé mo lè gbé màmá wọlé <laughs> tọ́ọ̀ bá ní fáìní yín o pé ẹ tún ti lọ bá àpótí ẹ̀rí sọ̀rọ̀ <laughs> kọ́ máa lọ fáìní màmá pé ah ìwọ obìnrin o ti bá àpótí ẹ̀rí sọ̀rọ̀ àfi bí ẹni pé ilẹ̀ Yorùbá kọ́ ni gbogbo là ń sáré ẹ̀ ṣe lè wọlé àbẹ́ lè wọlé kí n fi yín lè màmá èmi ti gbà fọlọ́hún mo ti gbà fọlọ́hún ọba tó ń ṣèdájọ́ ayé ọba tẹ́nikẹ́ni ò tóbi jù láti gbé dìde tẹ́nikẹ́ni ò dẹ̀ tóbi jù láti là mọ́lẹ̀ kábíyèsí Elédùmarè àwọn ọlọ́tẹ̀ wọ́n ti pọ̀ jù bóyá kí n ra fìyà oníyàálẹ̀ <laughs> màmá ṣe fẹ́ wọlé àbẹ́ wọlé ẹ jẹ́ bóyá mo lè há di. Okay. Okay, let me leave you. Let me leave you. I need to go now. I think I need to go. One love keep us together. Thank you so much.